السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ọ̀kan ṣoṣo ọlọ́wọ́n bá tí ò lórogún ọlọ́wọ́n bá tó yẹ sí pé òun ló dá gbogbo nǹkan ọlọ́wọ́n bá yìí òun ló bá tó yẹ sí pé kò ní ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ní ní òpin ọlọ́run báyìí lọba tí gbogbo ọpẹ́ àti gbogbo ẹ̀yìn tọ́ sí àwa dúpẹ́ fún ọlọ́run bá náà a sì yìn ọlọ́run bá náà gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run láti yìn a jẹ́rìí pé ọlọ́run báyìí ọba tí ò tọ́ láti wú orogún pẹ̀lú ẹni لا ملك مقرب ولا نبي مرسل ajẹ́rí pé kò tọ́ láti mú orogún pẹ̀lú Ọlọ́run Ọba kódà kò bá jẹ́ mọ́lákù kan kò bá jẹ́ áńgẹ́lì kan náà áńgẹ́lì tó súnmọ́ Ọlọ́run Ọba kò tọ́ láti múrú àwọn ẹ̀dá yìí ní orogún fún Ọlọ́run Ọba wala nabiyyun mursal bákan náà sì jẹ́rí pé kò tọ́ láti mú orogún fún Ọlọ́run Ọba kọ̀tọ́ láti wá orogún fọ́lọ́wọ́n bá kódà kó bá jẹ́ annabi tọ́lọ́wọ́n bá lè kẹlá ránṣẹ́ òun náà láwẹ́ fi sorogún fọ́lọ́wọ́n bá ilé ìbáyìí tí ó tọ́ ni bákan ajẹ́rípa annabi sallallahu alaihi wasallam abdullahi wa rasuluhu ẹrú ọlọ́wọ́n bá ní òjísí ọlọ́wọ́n bá ní ṣe àlékún kí ọlọ́wọ́n àti orí ajẹ́jẹ́ tọ́ kọmọ bá aṣíwájú ẹ̀dá annabi sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam títí ìdájọ́ ìgbẹ̀rẹ̀ alqiyama abẹ́lọ́wọ́n bá kí ọlọ́wọ́n bá kí ó kádàrà àwa náà mọ́ àwọn tí wọ́n rin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam ولا لا إله إلا الله نعم ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ìbéèrè tí wọ́n bí Sheikh Yahya ibn Ali al-Hajuri alayhi rahmatullah tí wọ́n bí wọ́n nípa Muhammad bin Ali Jabata tí wọ́n bi wọ́n nípa ọkùnrin yìí wípé ǹjẹ́ àwọn nǹkan tọ́kùnrin ń sọ wọ̀nyí ǹjẹ́ ó wà ní ìbámu sí àdìsọ́kan ahlu sunnati wal jama'a so wọ́n béèrè àwọn béèrè yìí lọ́dọ̀ Sheikh Yahya bin Ali al-Hajuri so sheikh yahya al-hajuri wọ́n sì fèsì sí àwọn ìbéèrè náà so ni a ń gbìyànjú láti gbé ẹ̀wò láti tú ní fọ́síwẹ́wẹ́ sí èdè yorùbá a ṣùgbọ́n ká tó tẹ̀síwájú lónìí lórí ibi tí a bá àkésẹ̀tì náà dé àwọn kan fẹ́ lo àsìkò yìí láti kí àwa ọmọ ẹ̀yà rẹ́sípé àdìde láti ta ìmọ́lẹ̀ sí ẹ̀sìn Ọlọ́run Ọba láti ta ìmọ́lẹ̀ sí súnà nábi sallallahu alayhi wa sallam táàrẹjọ́ dìde lápapọ̀ láti wó ilé rọ́ eléyìí tí Muhammad bin Ali Jabata tó ma táàdìde lápapọ̀ láti wó ilé rọ́ náà akíwakú ìgbìyànjú ọlọ́wọ̀n bá alékẹ́ ọlá yóò jẹ́ kí yá bá níbi tí ó lérè bẹ̀rẹ̀ látorí ustaz Ali Bawa tó jẹ́ imamu masjid Fatima tí tó fi dórí gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ tó yẹ́ pé àjẹ́ kí nǹkan náà bin Ali Jabata tó dálẹ̀ láti dìjọ wó ilé rọ́ ilé tí Muhammad bin Ali Jabata tó kọ́ yìí torí pé nǹkan yìí a rí wípé nǹkan kan ni tó yẹ sí pé kò rọrùn àfi tọ́lọ̀ bá lè ká bá ṣe rọrùn fún yẹn lọ́yàkù nírú àsìkò tí ó jẹ́ sí pé ń ti kí ìṣá ìtàn látàárọ̀ ta ti ṣiṣẹ́ lọ tí ó ti rẹra ta kí ìṣá ìtàn tó kálukú wọlé lọ tí ó lọ fàárẹ̀ lẹ̀ ṣe bá ní so téèyàn máa sinmi gbogbo wàhálà téèyàn ti bá lọ látàárọ̀ so kéèyàn wá jẹ́ pé rú àsìkò yìí lèyàn tún wá àtó fi ilẹ̀ láti máa fi ṣàlàyé àlámẹ̀rí ẹ̀sìn wallahi nǹkankan ni tó yẹ pé a kò rọrùn tí kìí bá ṣe àfọkànsí tí kìí bá rí ẹ ṣe àbí ẹ̀sìn ọlọ́run bá bó ṣe múmú láàyàn sí bó ṣe kúnyàn lẹ́mi tó òun náà ni ma ń fa tí èyàn má fi ń fi àsìkò lẹ̀ fúrú àwọn nǹkan báyìí so ibá ní sí so ara wọn tó wá látọ̀nà tó jìn ara wọn tó tó wá látọ̀nà tó tó jìn jù bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó rẹ̀ jẹ́ pé ń kálukú àjẹ́kó súwa àjẹ́kó rẹ̀wá àníyàn wa abẹ́lọ́wọ́n bá kí ọlọ́wọ́n kó jẹ́ kó dọ́gba pẹ̀lú tọ́lọ́wọ́n abẹ́lọ́wọ̀n bá kí ọlọ́run kó bá fọ́ àníyàn wa mọ́ kọ́lọ́wọ̀n bá kó jẹ́ kí iṣẹ́ náà kó jẹ́ iṣẹ́ tàà fi ń wá ojú rí ọlọ́run bá ní kọ́ mọ́ jẹ́ iṣẹ́ tó yẹ́ sí pé a ń ṣe nítorí nǹkan mí yàtọ̀ fún ọlọ́run bá àwọn tó ń pèpè àfọ̀mẹ́sìn ọlọ́run bá kúrò níbi ìdọ̀tí eléyìí tí àwọn aláìmọ̀kan tí wọ́n fi ń yí ẹ̀sìn ọlọ́run ọba tó ẹ̀dẹ̀ ń pè láàrẹ̀ sí ọlọ́run ọba kó kàwá mọ́ inú àwọn tí wọ́n ń ṣe àfọ̀mọ́ ìdọ̀tí náà ọlọ́run ọba kó kàwá mọ́ inú la ilaha illallah naam ibi ti agúnlẹ̀ sí lọ́sẹ̀ tó lọ ni ọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ èyàn lè sọ fún èyàn tí ó bá tó bá kú wípé ọmọ iná nírú ẹni báyìí pé a kódà ó ti wà nú ná báyìí àbí kò tiẹ̀ sọ́gbọ́n tó lè dá sí yọ́wọ́ náà àbóhun ní ó tiẹ̀ gbé àsí aná dání lọ́jọ́ gbé dalkiyama tí a dẹ̀ ń bẹ lọ́wọ́ bá kí ọlọ́wọ́ bá kí ó jẹ́ kí ọ̀rọ̀ náà kó ṣàǹfààní fún gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ àti àwa tí a sọ náà la ilaha illallah so lè ní insha Allah ta'ala á tẹ̀síwájú lórí ìgbésẹ̀ tó tún kàn àbí ìbéèrè tó tún kàn nínú olóòkè jù báyìí lọ àrí káì ẹgbẹ́ sí kí ní dáadáa ní olóòkè jù báyìí lọ tẹ́lẹ̀ ẹjọ́ mẹ́lọ ẹjọ́ mẹ́lọ ń gbọ́ díẹ̀díẹ̀ láti ibere tó nìyẹn fa naam a wọ́n bèèrè lọ́wọ́ sheikh yahya al-hajuri wọ́n ní ǹjẹ́ a kí a fúnyẹ̀ ní al-udhr bi jahal ǹjẹ́ ó wọlé ká fúnyẹ̀ ní al-udhr ká fún ní excuse pé a kò mọ̀ nǹkan tí kọ̀mọ̀dájọ́ nǹkan tó ṣe ni wọ́n ní ṣe nǹkan yìí só wọlé ní ẹ̀sìn àbí ò wọlé ẹ jẹ́ kí n try láti tún pírẹ̀ lẹ́ẹ̀kan sí so wọ́n wá ní pé kí wá ní àkídà àwọn tó bá sọ wípé àwọn ò gba wọlé so kí náà ń pè ní al-udhr bil jahl kí n tó pírẹ̀ rẹ̀ náà nǹkan tá ń pè bẹ́ẹ̀ ni pé káríyàn ká kí ó ṣe nǹkan kan sìn so tó yẹ pé nǹkan yìí ó tako ìlànà tọ́lọ́wọ́n bá títà nẹ́bí sallallahu alaihi wasallam àwa fẹ́ gbédájọ́ lérú ẹni bẹ́ẹ̀ lórí ìdájọ́ nǹkan tẹ́ni yẹn ṣe yẹn a a lè fúnrú ẹni báyìí ní àwíjàre pé a kò mọ̀ kò mọ̀ nǹkan tó se láburú kò mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn ọ̀dá kò nímọ̀ nípa ìjáburú tó ṣe yẹn ni àbí àlè fún ní excuse sáà lè fún ní àwíjàre pé kò mà ìtànpè ní àlè ọ́fìrì bìí jáàlì nìyẹn so yìí jáàlì sọ pé èyàn tó bá ṣe kúfùrù ń sìn àbẹ́yàn yẹn ó ṣe shirk ó ṣe òwúwa kèfèrí àbósọ̀rọ̀ kèfèrí àbẹ́yàn ṣiṣẹ́ kèfèrí ó ṣiṣẹ́ ẹbọ àbósọ̀rọ̀ ẹbọ àbí ti bídá náà ló ṣe àbí nǹkan ẹ̀ṣẹ̀ náà ló ṣe ṣerú ẹni báyìí tá bá fẹ́ gbé jàjọ́ lé lórí ṣé a lè fún ní excuse pé aláìmọ̀kan ni ṣé a lè fún lárújáre pé aláìmọ̀kan ni ká má ti torí àìmọ̀kan rẹ̀ ká má gbédàjọ́ in tó kó sí yẹn nǹkan tó sí yẹn ká má gbédàjọ́ ẹ̀ lé lórí àbí àti ẹ̀ nídìí àti wo àwòye sí ìjẹ́yàn jáláìmọ̀kan àbí so ó ń ṣe báyìí agbédàjọ́ so nǹkan tó bí sheikh so inshallah jẹ́ kí n tó so that kó lè tún hàn dáadáa bismillah ولا wala nashhadu li muslima li ahadin bi jannatin wala nar لا يعني إلا معناها إلا من أتى الدليل بالإخبار بذلك عنه السؤال الثاني هل العذر بالجهل من منع جهال السنة والجماعة إن كان الجواب نعم وما هي الفرقة التي قال بعدم naam wọ́n ní ìjẹ́ káfíyàn ní alẹ́gbùrùbì jáàlì sọ́wà nínú manhajú ahli sunna wọ́n ní káfíyàn ní excuse pé aláìmọ̀kan ni lórí iṣẹ́ tó bá ṣe káwàtí tó láìmọ̀kan yẹn ká má gbé dájọ́ lé lórí wọ́n ní sọ́wà nínú manhaj sọ́wà níbàmù pẹ̀lú ojú ọ̀nà àwọn ahli sunna sáwọn ahli sunna ma ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní tó bá jẹ́ sí ni pé bẹ́ẹ̀ ni àwọn ahli sunna ma ń fún yẹn ní excuse pé aláìmọ̀kan ni

tó jẹ́ pákídá tó bá mẹ́rin àjọ àrísúnà ní ká fún yẹn ní ọdúrú ìjáàlì ká fún yẹn lẹ́skíùsì pá láìmọ̀kan ni àwọn tó wá ní àní fún yẹn lẹ́skíùsì pé èyàn jẹ́ láìmọ̀kan agbẹ́dájọ́ lé lórí bẹ́ẹ̀ náà ni àti ẹ̀ní wo pé ìjọ mọ́ tó sọ àbí ọmọ tó sọ sọmọ ìdájọ́ tó ṣe àbí ọmọ tó ṣe wọ́n ní kí àkídà ọrú wọn so sheikh هذه مسألة حسب خلافية حتى بين أهل في أمر في قضية العذر بالجهل وعدم العذر بالجهل فنحن نعرف أهل السنة من المعاصرين ومن المتقدمين اختلفوا في هذا ولا ولا يكون هذا من قال بهذا القول خارج عن أهل السنة ولا من قال بهذا القول خارج عن السنة لكن الصحيح في المسألة القول بالعذر بالجهل القول بالعذر بالجهل نعم شيخي ni ọ̀rọ̀ tí ẹ ان جو wípé ìjó wọlé só wà nínú السنه nínú ojú ọ̀nà alùsùnà pé ká má fúnyàn lẹ́skíùsì pé aláìmọ̀kan ni ká má fi gbédàjọ́ lé lórí àbí kò àbí ká má fúnyàn lẹ́skíùsì wọ́n ni masala yìí wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ kan tó yẹ́sí pé àwọn àfáà súnà wọ́n yapa lórí ẹ̀ síwájú káyó ní insof tán pè ní àwọn àfáà wà máa dúó dédé lórí ìdájọ́ ọlọ́run ọba gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ti jẹ́ sí pé ẹnu òkò lórí ẹ̀ àwọn àfọ́wọ́jẹ́ pé wáyé pé ọ̀rọ̀ yìí o kò sí ìjìmọ́ ẹ̀ kò sí ìtìfàk kò sí ìfẹnukò lórí masala yìí ìyapa wà ń bẹ <coughs> aráwọn tó sọ báyìí aráwọn tó sọ báyìí tí ó lè ìbáyìí náà ń pè ní insof kíyàn nígbà tí wọ́n discuss ọ̀rọ̀ bídá nígbà tí wọ́n bi wọ́n léèrè ẹ dákun sọ pé yapa wà ń bẹ ẹ pé wọ́n sọ pé yapa wà ń bẹ àbí so in tó sọ ni pé gbogbo àfáàlù súnnà yányán wọ́n ní láì sí ìyapa kankan wọ́n ní gbogbo wọn nágbà pé bídá o ó pé sí méjì ilé tó gbìyànjú Islam àti ilé tí Islam ìgbà tó wá bi wọ́n léèrè ká fúnyẹ̀ ní àwíjàre wípé aláìmọ̀kan ni ká má wá fi gbédàjọ́ lé lórí tó bá ṣe nǹkan tí ó Ọlọ́run ọba tó nìdí ká gbédàjọ́ lé lórí ká má ká wá ti torí pé aláìmọ̀kan ni ká fi wá gbé ìdájọ́ yẹ kú lórí ẹ̀ pé à ẹni aláìmọ̀kan ni ìjẹ́ wà ní manhajj ni ni ni masalatun khilafiyya ni ọ̀rọ̀ kan tó ẹ́ pé ìyapa wà lórí ẹni hatta bayna ahli sunna wọ́n ní kódà láàrin àwọn alùsúnnà <coughs> àwọn alùsúnnà gan gbogbo àwọn àfá alùsúnnà gan ẹnuwò ṣọ̀kan lórí masala yìí wọ́n ní minal mutaqaddimin wa minal mutaakhirin wọ́n ní kéde ń àwọn ẹni ìsájú ni wọ́n tán ti lọ ti pẹ́ ẹnu òkò lórí ẹ̀ àwọn àfáà súnnà ti sin náà àwọn náà ẹnu òkò lórí ẹ̀ lórí masala yìí ẹnu òkò a rí nínú àwọn àfáà tí wọ́n sọ wípé a mú a fún yẹn ní ẹskíùsì ipa aláìmọ̀kan ni àfiwá ní gbèdàjọ́ lé lórí tá a bá rí pé aláìmọ̀kan lèèyàn ọwá kó sí nkankan ó ṣe nkankan náà àwọn nkan tó yẹ kí agbèdàjọ́ lé lórí lórí ẹ̀

wọ́n ní àmì eléyìí tó lálàáfíà jù eléyìí tó lálàáfíà níbi ọ̀rọ̀ náà alqawlu bil udhri bil jahal òun ni kágbà wípé excuse ń bẹ kágbà wípé a mọ̀ fún àwọn èèyàn ní excuse pé aláìmọ̀kan ni wọ́n nígbàtí a bá rí pé kọ̀mọ̀ kọ̀mọ̀ dájọ́ nǹkan tó kó sí kọ̀mọ̀ ipé ọ̀rọ̀ tó ń sọ yẹn kọ̀mọ̀ pọ̀rọ̀ ẹbọ ni kọ̀mọ̀ ipé ọ̀rọ̀ tó ń sọ yẹn kọ̀mọ̀ pọ̀rọ̀ kèfèrí ni kọ̀mọ̀ ìpọ̀rọ̀ tó ń sọ yẹn kọ̀mọ̀ pọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ni kọ̀mọ̀ pọ̀rọ̀ bídà ni àbí iṣẹ́ tó ṣe yẹn náà kọ̀mọ̀ péṣẹ́ bọ́ ni iṣẹ́ kèfèrí ni iṣẹ́ bídà ni iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni kọ̀mọ̀ kéèṣe pé ọmọ ọwá fojúlẹ̀ máa ṣẹ lọ́wọ́n ba ó fojúlẹ̀ máa ṣe kèfé pẹ̀lú àjẹ́pẹ́ tó bá mọ̀ pé kọ̀dá kò ní màmá kó ṣe kí ni kọ́láyà sọ́lọ́wọ́ bá àìmà pé kọ̀dá rẹ̀ ló fi ṣe kí ni ló fi ṣe wọ́n lélẹ̀ lọ́lọ́láfíà jù nínú ọ̀rọ̀ wọ́n ní òun sì ni ọ̀rọ̀ tó ṣe kí ni tó dọ́gba jù nínú ọ̀rọ̀ náà so lè báyìí òun làwá fẹ́ nínú àwọn inú àwọn àwíjàre àbí nínú àwọn nǹkan tó lè kọ díwa káfí mẹ́gbẹ̀dájọ́ kèfèrí lèyàn lórí kí lè rí àwọn apáke ní àtẹ̀rí àwọn apákejì ṣe bá ní sìnyí pàápàá jùlọ tí a bá débi tí a ti yanjú ibi tí àwọn àfà àwọn àfà súnnà ibi tí òǹkàlùkù wọn ibi tí wọ́n dúró sí lórí ọ̀rọ̀ yìí a mọ̀ kẹ́rì wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ ní ọ̀dọ̀ tí wá bí báyìí lè tí ó kàn wájú ọkùnrin Muhammadu naili jabata yìí àwọn ẹ̀rí wọn òun dúó lé lórí tó fi ní kò sí alìrìtúrùbì ìjáàlì pé òun ò so báyìí nísìn so èyàn kò nídi kẹ wulẹ̀ kò nídi pé ó dìgbà tẹ́bá tó sọ fún ó ti di kèfèrí straight báyẹn ọmọ ọkọ̀ máa ó kò sí nǹkankan tí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kí làwọn nǹkan tó ń dúó lé lórí kí làwọn ẹ̀rí ẹ̀ àwọn ẹ̀rí akásàyà ti gbé yẹ̀wò àwọn agbé ẹ̀rí tí àwọn àfáà súnnà náà táwọn inshallah ta'ala ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí Sheikh Yahya al-Hajuri lórí ọ̀rọ̀ ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ jálẹ̀ kẹ́lẹ̀ bá mọ̀ wípé <coughs> mo mọ́ ń sọ kíní kan mo ní ṣẹ́rí jàbàtá tí ẹ bá rò wípé bọ́yá ó mú mas'ala kan tó fi jọ apá kan alùsúnnà wallahi kìí bẹ́ẹ̀ lórí o kò síbi tóhun ti jọ alùsúnnà ń bì kankan ṣe mọ̀ pé nìsí wọ́n ní àwọn àfáà súnà pín sí méjì lórí ọ̀rọ̀ yìí àwọn kan ní àmú al-udhr bil-jahl pé àmúwá ìmàkà fún yàn àwọn kan láì nímá ìmàkà fún yàn èyí ma wò pé bóyá nínú àwọn tán ní ànímọ́ ìmàkà fún yàn yẹn bóyá nù wọn ni jàbàtà wà kò sínú wọn o òun ní àwọn àgbákò tiẹ̀ lọ́tọ̀ insha Allah ta'ala adé kí làwọn àfáà súnà ń sọ àwọn tán in tí wọ́n ń sọ yàtọ̀ sí nǹkan tí jàbàtà ń sọ yìí pátápátá eléyìí tó ń ṣe yìí àkídà àwọn kọwárìjì ni torí pé àwọn kọwárìjì náà àwọn náà tún níbi táwọn náà dúró sí àwọn náà wà lẹ́rìn fìlú ìjáàlì àmọ́ kèése lójú ọ̀nà táwọn àfáà súnà tí wọ́n mú yẹn kèése lójú ọ̀nà tí pa tẹ bá rú ní bídá àtẹrù pọ́fẹ́ papọ̀ márùn kan ẹ padà rí ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lójú ọ̀nà tí ń rìn kọ̀pàkọ̀ àrùsúnà lórí ẹ̀ so inshallah ẹ jẹ́ kí n plé ọ̀rọ̀ Sheikh Yahya yẹn jálẹ̀ kẹ́lẹ̀ bá mọ̀ pé kọ́ Sheikh Yahya al-Hajuri náà wọ́n ṣe tẹ̀m̀bí wọ́n ṣe tanijí lórí ọ̀rọ̀ yẹn bismillah وبعضهم أيضا يقيد بقيود بتعصبات هذه المسألة خلافا للخوارج الذين يتسللون بذلك إلى تكفير المسلمين نعم ah, mo fẹ́ rọra rewind ẹ̀ sí ẹ̀yìn díẹ̀ náà bismillah وبعضهم أيضا يقيد بقيود بتحفظات نعم وفي وين دي اس ẹjọ́ tó lọ lọ́wọ́ bá nítorí pé kí ọ̀rọ̀ tí wọ́n bá bọ̀ yẹn kí ó lè bá ní àsopọ̀ pẹ̀lú tí a tú lọ tẹ́lẹ̀ من قال بهذا القول خارج السنة لكن الصحيح في المسألة القول بالعذر بالجهل القول بالعذر بالجهل وبعضهم أيضا يقيد بقيود بتحفظات في هذه المسألة خلافا للخوارج الذين يتسللون بذلك إلى تكفير المسلمين وذلك لقول الله عز وجل ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ولقول الله عز وجل وما كنا معذبين حتى نبعث رسولا وأدلة كثيرة كتبت فيها الكتب وهناك أيضا يعني ماذا آه، فتوى فيها منشورة مشهورة لأهل العلم يكفي ما ذكرناه في هذا الموضع هذا هو الراجح راجع تفسير ابن كثير عند الآية المذكورة وهكذا تفسير الشديد رحمه الله وما كنا معذبين حتى نبعث رسولا رجح الحافظ ابن كثير ورجح أيضا العلامة الشنقيطي القول بالعلو بالجهل وهكذا العلامة ابن باز وهكذا أيضا عدد من أهل العلم من لهم في ذلك كلام واسع رجحوا بهذا فننصح أخانا بهذا القول بالقول بالعذر بالجهل وما عدا ذلك إن قال به لا ينكر على من قال به أقصد ماذا وإن كان قوله مخالفا للصواب لكن لا يبدع عليه هذا لا يبدع نعم ṣùgbọ́n tí wọ́n ń bọ̀rọ̀ lọ wọ́n ní àwọn àwọn àwọn tá a sọ yí pé wọ́n mú al-udhr nínú Ahlus wọ́n ní wọ́n láwọn kòyúd wata hafudot wọ́n ní àwọn nkankan tó yẹ sí pé wọ́n jẹ́ in tí wọ́n fi di ọ̀rọ̀ wọn àtàwọn nkankan tó yẹ sí pé wọ́n fi sọ ọ̀rọ̀ wọn tó yẹ sí pé wọ́n fi yàtọ̀ wọ́n ní khilafan tó yẹ pé wọ́n fi yàtọ̀ sí àwọn al khawarij

bí jàbàtà ṣe ń ṣe yẹn àtàwọn khawarij wọ́n ní kèsè bẹ́ẹ̀ ni àwọn ṣe mú wọ́n ní àwọn kuyud àti tahafuzot wọ́n láwọn gagata fi di ọ̀rọ̀ wọn tó jẹ́ sí pé ó mú wọn yàtọ̀ sí àwọn khawarij ó túnmọ̀ sí pé àwọn khawarij náà àwọn náà mú al-udhur rijal bẹ̀tà àwọn náà mú al-udhur rijal kuyud àtàwọn tahafuzot eré tí ò sí lọ́dọ̀ jàbàtà jàbàtà ní òun ṣe pẹ́rẹ́ nìyẹn

àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àti àwọn grandfather rẹ̀ tó yẹ́ sí pé wọ́n máa ń lo nǹkan yìí láti pè àwọn mùsùlùmí ní kèfèrí so àwọn kùyúdù àwọn tàhàfùzọ́tù wọn ta'ala èyí ò lápàrà mọ́ gbéyẹ̀wò nígbàtà bá ń sọ̀rọ̀ nípa àwọn àfáà súnnà táwọn òmú àdínúdú rìjáàl kí làwọn táwọn fi wá di ọ̀rọ̀ wọn tó fi jẹ́ sí pé àwọn òkè ń pèyàn ní kèfèrí bí ìjàbàtà sí ń pèyàn kèfèrí ìyàtọ̀ díẹ̀ ní bẹ láàrin wọn àtàwọn tó mú àlẹ́lọ́dún ìjà ìyàtọ̀ díẹ̀ náà ní bẹ láàrin wọn ṣe báyìí nìsìn kí làwọn kò yíò dájú tàà fúzọ́ ti wọn ìyẹn nígbàtà bá yanjú ọ̀rọ̀ jàbàtà láìsẹ̀ mọ́ lọ síbi Sheikh wá ní àwọn ẹ̀rí pọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣe báyìí nìsìn wọ́n ní Qur'an tọ́lọ́ sọ pé wa rasul من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مسيره ومو آية يوا إلي تقوى قرى ما سلايي إن شاء الله نبقى طبعا سلايي أري لوري أري لوري بي كم عذو بجال ونقالوا زكيني ونو ونو فسيري لجو بكنا ومو آية ينوا آية وما كنا معذبين حتى نبعث رسولا آية تصيب tọ́lọ́wọ́ bá rí kásọ wípé wà máa kúnnà mu'adhdhibin hatta nab'atha rasula ayà yẹn náà wọ́n mú wáyé gẹ́bí ẹ̀rí lórí pé al-udhr bil jahli ń bẹ nínú manhajú ahli sunna wọ́n wá ní pé wọ́n bá fẹ́ mọ àlàyé lórí ẹ̀ dáadáa wọ́n ní ká lọ ka tíra wọ́n ní ká lọ ka tafsiru ibn kathir lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ká lọ ka tafsiru ibn kathir nígbà tó ń ṣe tó ń sàlàyé tó ń túnmọ̀ ayà ma kunna mu'adhibina hatta nab'atha rasula ká lọ ka árí àwọn ẹ̀rí tí ibn kathir kó wá ń bẹ̀ rẹpẹtẹ bákan náà ká lọ ka adwa'ul bayan tí muhammadu amin ash-shinqiti wọ́n ní ta bá lọ ka tíra yìí tafsiru yìí náà níbi tó táwọn ẹjí ń sàlàyé ayá yìí wọ́n ní àrí táwọn náà kó ọ̀rọ̀ wá rẹpẹtẹ lórí àtàwọn ẹ̀rí rẹpẹtẹ wọ́n láwọn àgbàfà méjèèjì wọ́n fi rinlẹ̀ wípé al-udhr bil jahl ó wà nínú manhaj al-sunnah pẹ̀lú ayá yìí àtàwọn ẹ̀rí mi tán kó wá síbẹ̀ wọ́n ní bákan náà al-allamatu Ibn Baz wọ́n ní sheikh Ibn wọ́n ní à ń gba ọmọ ìyá wa yìí nímọ̀ràn wípé kó mú àgẹ́lọ́dúnrùbìjáàl kó mú nítorí pé òun ní ọ̀rọ̀ tó ṣe kí ni o òun lọ̀rọ̀ tó dúró dédé òun lọ̀rọ̀ tó correct ṣe bá ní sí wọ́n ní à ń gba nímọ̀ràn kó mú wọ́n ní ṣùgbọ́n tí a bá rẹni tó lówó mú wọ́n ní ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tí ẹmọ́ ń bà dáàyàn lé lórí kìí sọ̀rọ̀ tí ẹmọ́ ń pè lóní bídíà lé lórí so ibá ní sí yìí wọ́n ní kìí sọ̀rọ̀ tí ẹmọ́ ń pè lóní bídíà lé lórí kásọ pé èyàn kásọ pé à èmi ò mú àìlódùrù ìjáàl àmọ́ lójú ọ̀nà táwọn afá súnà ọgbà mú pẹ̀lú àwọn kòyúdù àtàwọn tahafudot àwọn nǹkan tó fi dé lòun náà fi dé tó yẹ pé báwọn afá súnà ṣe máa ń lò òun ló kìí ṣe lójú ọ̀nà àwọn kọwárìjì tó bá yẹ pé lójú àwọn kọwárìjì ní àbàdá rẹ̀ á pè lóní bídíà nítorí pé ojú ọ̀nà tó fi gbà mú yìí kìí ṣojú ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam kìí ṣojú ọ̀nà tí àwọn alùsùnà aljama gbà mú jàre so ibà ní sí yìí so a bá dá ààrẹ lórí yẹn rúrẹ́lẹ́ tí jàbàtà ń sọ káàkiri yẹn òun kọ́ ni wọ́n sọ bí báyìí tí kìí bá ṣe tàwọn alùsùnà tó jẹ́ sí pé àwọn láwọn kùrúdù àtàwọn tahafudot tí wọ́n fi di ọ̀rọ̀ yẹn tó fi yàtọ̀ sáwọn kọ̀wárì jàwọn jàbàtà àtàwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ kọ̀wárì tẹ́ka ń pè mùsùlùmí ní kèfèrí tí wọ́n dẹ̀ ń lo nǹkan yìí gẹ́gẹ́ bí avenue láti máa pè mùsùlùmí ní kèfèrí so ibà ní wọ́n ní tó bá yẹ pé báyìí ni wọ́n ní à ní pèyàn ló bídíà lórí tó bá yẹ pé bá mú gẹ́ báwọn afọ́ súnnà sí mú so alhamdulillah so mo rò pé ọ̀rọ̀ udhur rijal ẹgẹ́ bí ṣe ṣàlàyé ẹ̀ so ó ti parí báyẹn so ẹ jẹ́ káwọn wá gbé kásì àgbéyẹ̀wò kásì dìrọ́sà kásì àgbéyẹ̀wò kí ni nǹkan tọkùnrin yìí ń sọ so ibà nísìn so ta bá gbìyànjú àti gbogbo àwọn ẹ̀rí tó gbára lé tàbí ṣàlàyé ẹ̀ tí awó ilé irọ́ rẹ̀ tí ó mọ́ ẹ inshallah lẹ́yìn àwa mú ẹ̀rí wá láti establish láti fi rinlẹ̀ wípé al-udhr rijal òun ni gbónù tó lálàáfíà lẹ́yìn ẹ̀ a ṣẹ̀ṣẹ̀ wá sàlàyé ojú ọ̀nà táwọn àfà súnnà tí wọ́n ń gbà sí kíni tó ń gbà lò àwọn tí wọ́n sọ wípé kò sí al ni excuse tí lábá wọn pé wọ́n fún yẹn ní ẹzùrù tí ẹni pé wọ́n fún ní àwíjàre excuse so aljahalu òun náà ni àìmọ̀kan tó bá ní al'uzuru bil jahl òun ni pé ká fún yẹn ní excuse pé aláìmọ̀kan ni tó bá ṣiṣẹ́ kan tó jẹ́ sí pé ó yẹ ká gbé ìdájọ́ lé lórí naam ṣe rí àwọn iṣẹ́ tí Ọlọ́run bá àlékẹ́lá kọ̀ fún wa ká má ṣe téèyàn bá ṣe a gbé ìdájọ́ àwọn ìdájọ́ kan ń bẹ tọ́lọ́wọ́n bá àlékà ti gbé kalẹ̀ wípé ẹn tó bá ṣerú nǹkan báyìí nǹkan báyìí náà máa jẹ́ ìdájọ́ ẹ̀ ẹn tó bá ṣerú nǹkan báyìí nǹkan báyìí náà máa jẹ́ ìdájọ́ ẹ̀ kódà ó ń bẹ́nu ẹ̀ tó wáyé pé ó ní àwọn hudud ó ní àwọn ìdíyà tọ́lọ́wọ́n bá àlékà ti fi gbèdéke sí pé ẹn tó bá ṣerú nǹkan báyìí irú jìyà báyìí lẹ́ fi ẹn tó bá ṣerú nǹkan báyìí irú jìyà báyìí lẹ́ fi jẹ àwọn ìdájọ́ wọ̀nyí àti àwọn àwọn nǹkan wọ̀nyí àwa lè rẹ́ni tó ṣe tó jẹ́ sí pé àwa ní gbé àwọn ìdájọ́ yẹn lé lórí kí ló fà á torí pé ọlọ́run ọba àlekẹ́ gbé àwọn májẹ̀mú kankalẹ̀ ọlọ́run sì gbé àwọn nǹkan kankalẹ̀ fún wa tí ó máa kọdí wa pé tẹ́ bá ti rí àwọn nǹkan wọ̀nyí o ẹ má àwọn ìdájọ́ yìí àwọn èèyàn a má gbé lé wọn lórí àmọ́ nígbà tẹ́ bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá rí pé kò sí kankan nú ẹ̀ lára ẹni náà

nínú àwọn nǹkan náà ó ní aljahluwa nínú àwọn nǹkan yẹn ni pé ẹni yìí ṣe aláìmọ̀kan ni àbẹ́ni tó mọ̀ nípa tí ń ṣe wàlíkùn sàlám sẹ́ni tó mọ̀ tó wá mọ̀ mọ̀ takótọ́ lọ́wọ́ bá tó mọ̀ sí tó mọ̀ mọ̀ tó láyà sọ́lọ́wọ́ bá láti mọ̀ yàkó òfin ọlọ́wọ́ bá ni àbí kò tiẹ̀ mọ̀ pé tóun ṣe ìṣẹ́ lọ́hùn ni mùsùlùmí nǹkan tó wá ṣe ìkọ̀mọ̀pọ̀ yapatọ̀ lọ́hun kọ̀mọ̀pẹ́ tó lè kórí eré burúkú bá wọn lọ́dọ̀ Ọlọ́run bá ní tó bá yẹ pọ́n mẹ́kọ̀ bá ti ṣe torí pé mùsùlùmí ní nípìlẹ̀ tó bá yẹ pọ́n mẹ́ kò ní ṣe so ṣé awá lè ti torí ẹ̀ká sọ pé àìmọ̀kan ní bẹ rẹ̀ so inú àwọn mawani takfir inú àwọn mawani tafsiq inú àwọn mawani tabdi' inú àwọn tó lè kọ̀dí wa ká mọ̀ pé yẹn ní kèfèrí ká mọ̀ pé yẹn ní pòkì ká dẹ̀ mọ̀ pé yẹn ló ní bídíà òun ni àwọn nǹkan táwọn wí inú ẹ̀ ni aljahluwa naam

Muhammad bin Ali Jabata ó gbé àwọn májẹ̀mú kakalẹ̀ májẹ̀mú méjì tàbí ká sọ pé kìí ṣe májẹ̀mú kìí ṣe májẹ̀mú ó pín àwọn alámàrí ẹ̀sìn ó pín sí méjì àwọn alámàrí ẹ̀sìn gbogbo dídí ẹ̀sìn ó ṣe kí o ó pín sí méjì ó ní alákọ̀ọ́kọ́ òun náà ni almasailu al-ilmiyya almasailu al'ilmiya àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe kí ni o tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn àwọn àkídà ní wọ́n ń pè ní almasailu al'ilmiya ẹlẹ́ẹ̀kejì almasailu al'amaliya àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ àwọn tí a ń foríkèríkè ara ṣe tó yẹ sí pé kìí ṣe ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àgámù ni ọ̀rọ̀ tó yẹ sí pé kò ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ni ọ̀rọ̀ àwọn iṣẹ́ tàn forí kèríkè ara ṣe ni bí ìrun kíkí bí àwẹ̀ gbígbà àti so wípé gbogbo ẹ̀sìn ó pín sọ́nà méjèèjì yìí kí ó lè tí mo sọ pé ọkùnrin yìí pín àlámẹ̀rí ẹ̀sìn sọ́nà bẹ́ẹ̀ nítorí wípé ọkùnrin yìí òun ni ó máa allege àwọn èèyàn òun ló máa ń fi ẹ̀sùn kan àwọn èèyàn pé wọ́n ń tẹ̀lé àwọn àfà ó ní bídíà tá ń pín yìí ó láwọn àfà ló pín ó ní wọn lẹ́rìí pé bá nísìn ẹ wá bi léèrè pé ká pín ẹ̀sìn sí méjì ká sọ wípé masailu ilmiya àti masailu bá a ṣe wí ní o kásọ pé àwọn ẹ̀sìn kan ni masáìlù ilmiya kápé yìí kan ni masáìlù amaliya ẹni sánẹ́bì ló pin bẹ́ ẹbá ń bí lèrè bẹ́ ẹni sánẹ́bì ló pin àwọn àfáà náà ni wọ́n pin ni wọ́n jí kó yíwáyé pé gbogbo dídí ẹ̀sìn a lè group ẹ̀sìn ọ̀nà méjì àǹtà bá dẹ̀ group ẹ̀sìn sọ́nà méjì tó tọ́ láwọn ọ̀nà méjèèjì a rí pé kò sí kẹkẹtọ́ wà ní ẹ̀sìn àfikọ́ jẹ́ pé tí ó bá kó sábà lákàkọ́ yóò kó sí abalẹ́lẹ̀ kejì àbẹ́ẹ̀kọ́ ni gbogbo dídí ẹ̀sẹ̀ jù bá ní lọ naam almasailu ilmiya a ti sàlàyé pé òun náà ni àwọn nǹkan tó ẹgbẹ́ kí ni ó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ọ̀rọ̀ àkídà almasailu amaliya ó ní àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ahkam àwọn nǹkan tán forí kìríkì ara ṣe tí ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà naam anabi sallallahu ó pín sí al-ilmiyya wal-amaliyya pé ẹ̀sìn ọwá pín sí ó pín sí àwọn kankan àwọn ilé láíláí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ rí kò yí báyìí nìsìn àwọn àfáà súnnà ló jẹ́ kó yí wáyé pé gbogbo dídí ẹ̀sìn tàbá ní ká categorize gbogbo díkú ẹ̀sìn a lè categorize sọ́nà méjì báwo ní ọ̀rẹ̀ ṣe categorize bí tàtàbùí wal istiqra kí yẹn wòye sí gbogbo ẹ̀sìn pátápátá kama wá wò lẹ́yọ kọ̀ọ̀kan kama wá wò lẹ́yọ kọ̀ọ̀kan kama wá gúrùpù ẹ̀ pé eléyìí eléyìí nínú alámọ̀rí ẹ̀sìn ìmúlà lè gúrùpù ẹ̀ sí àríbà lè gúrùpù ẹ̀ sínú ọ̀rọ̀ àkídà inú eléyìí le group esi, ẹ̀ sí wọ́n wá rí pé tábá gbogbo odidi ẹ̀sìn lódidi tábá mú lódidi ọ̀nà méjì péré náà láti gẹ́ni lálẹ́ pín sí ìjàbà táwá ń lo eléyìí ọgbà wọlé so ibà nísìnyí nafsu àwọn àfáà tó ní wọ́n pín bídíà tó sọ wípé wọ́n pín bídíà àwọn ẹlẹ́rìí àwọn náà ló pín eléyìí náà o the same àwọn àfá tó ní wọ́n pín bídíà pé wọ́n lẹ́rí the same àwọn àfá yẹn náà àwọn àfá yẹn náà ló pín ọ̀rọ̀ yìí o kò yé bá nísìn ó sì gbà yẹn ṣe bá nísìn kò dẹ̀ síbi tánàbí ti sọ pé ẹ̀sìn o ó pín sí méjì alàmàlíyà wàlẹ̀ìlmíyà kò síbi tánàbí ti wẹ̀ tàbí alùsùl wàlfùrú rẹ̀ nítorí pé nínú àwọn terminologies àwọn àfáà òun náà nìyẹn wà àwọn mìíràn àfáwọn ní ẹ̀sí pín sí méjì al-usul àti al-furu' ẹ̀ àwọn tán pè ní usul láwọn ìpìlẹ̀ ẹ̀sìn òun lọ̀rọ̀ àkídà al-furu' ẹ̀ ó ní àwọn tí ó jáde níbi ọ̀rọ̀ àkídà tó ẹ́sí pé àwọn iṣẹ́ ni tó ẹ́sí pé iṣẹ́ yẹn ó jáde láti bí àkídà ni tí ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tán tó ní àdìsọ́kàn tó yẹ kó ní ìgbà yẹn ni ó tó máa ṣe kíni ni àwọn iṣẹ́ yóò tó rọrùn fún láti máa ṣe fọ́lọ́wọ́ bá láti fi jọ́sìn fọ́lọ́wọ́ bá àmẹ́ni tí ó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí yóò kírun tí ó gbáwẹ̀ so lọ́fí ń pè ní fúrú ẹ̀ ọ jáde láti bí inú ìgbàgbọ́ ni but oríkèríkè aláfiṣe náà ṣe rí jàbàtà wá ní ìdímọ̀bùsápọ̀ òun ló pín eléyìí rẹ̀ o ọ wá ní níbi ọ̀rọ̀ almasailul ilmiya àwọn ọ̀rọ̀ àkídà a ní ma fún ẹlẹ́skíza ìmọ̀kánbẹ̀ pé gbogbo ọ̀rọ̀ wá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà o téèyàn bá fi lè kó sí báyìí tó bá fi lè ṣe báyìí ó ti di kèfèrí nìyẹn straight kò sí àǹfún ẹni excuse àìmọ̀kan bẹ̀ ó ní àmá ọ̀rọ̀ ahkam ọ̀rọ̀ tí ó bá ti níṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ibẹ̀ láti máa fún ẹ̀lẹ́ excuse ẹbí lè pé sánàbí ló pin báhùn àti pé sáwọn àfáà súnà náà sọ báhùn wípé ọ̀rọ̀ àkídà láàní máa fún ẹ̀lẹ́ excuse ibẹ̀ ọ̀rọ̀ ahkam láti máa fún ẹ̀lẹ́ excuse gbogbo nǹkan tí àwọn àfáà súnà sọ ti wọn àwọn tí wọn mọ́ àlọ́dún rìjáàlì á sàlàyé fún wa àwọn abáṣún náà gbà ipé nínú àwọn àkáàmù igan nínú àwọn àkídà afúnyẹ ní zuru ìjà níbẹ̀ gẹ́gẹ́ bá ṣe mọ́ fúnyẹ ní zuru ìjà níbi ọ̀rọ̀ àkáàmù a sì ń parabọ̀ lórí ọ̀rọ̀ tí wọn àmọ́ bí táwọn wà ní pé pọ́ǹtà alákọ̀ọ́kọ́ tí ọkùnrin yìí ní láti yanjú fún wa ó ní wípé a mọ̀ fúnyẹ ní excuse a mọ̀ fúnyẹ láwíjàre a ní fúnyẹ láwíjàre lórí wo lọ́wọ́ bẹ́ẹ̀ tánàbí ti ní a ma fúnyàn láwíjáre o níbi ọ̀rọ̀ àkídà o a máa ní ma fúnyàn láwíjáre níbi ọ̀rọ̀ àkàm níbò lànàbí ti wí kò sí so ibá ní sí yìí kí wá ní àwọn ẹ̀rí ẹ̀ tó gbára lé sàmà pé níbi ọ̀rọ̀ àkàm o láma fúnyàn láwíjáre kódà ẹniyàn sàmà pé in ti tàbárìyàn tó ṣe tó bá níwọ̀n mọ̀ pé nǹkan yẹ̀ ò dá ni lòun fi ṣe a sọ pé apádọ́n ni ẹ̀ tí ó bá ní sí yìí kìí dẹ̀ ṣe bá àfá súnnà sí mú ni ẹ kìí ṣe bá àfá súnnà sí àwọn àfá túnnà tó mú tó bí jáàlì níbi àwọn ọ̀rọ̀ ẹ̀sìn yìí kìí ṣe bá ṣe mú ni ẹ inṣáàlá tàbá padà débẹ̀ àmà sàlàyé kí má ẹjá bèèsì lórí nǹkan tí òun kọ́kọ́ sọ náà káàkọ́ sọ òjò náà káàkọ́ sì máa sọ nǹkan tí ó kọ̀rẹ́ títà àwọn àfá ẹ̀ ẹ̀rí alákọ̀ọ́kọ́ tó lágbára jù sí mẹ́ ń lò òun náà ni àyà tó wà nínú suratul A'raf àyà 176 dé 177 nínú suratul A'raf tó bá ka àyà yìí yóò wà fi tafsiru Ibn Kathir yóò wà fi lè wípé bóhun ṣe ń sọ yìí gan bẹ́ẹ̀ ni Ibn Kathir ṣe ṣàlàyé nínú tafsiru ẹ̀ kò dẹ́ ń ṣe bí Ibn Kathir ṣe sọ nìyẹn so ní àyà tí ó sọ fún wa wípé a ní ma fún èèyàn kankan ní excuse lórí ọ̀rọ̀ àkídà o náà ní eyan kankan ni tó o na ni aya wípé wa iz akhadha rabbuka min bani adam min zuhurihim dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidna an taqulu alqiyamati inna kunna an hadha ghafilin aw taqulu aya 173 ni aw taqulu ma ashraka aba'una وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون آية àwọn àyà méjèèjì ni ẹni ẹ àwọn ẹ̀rí tí jàbàtà mú wá lélé yìí o ni wọ́n nanú síwájú ẹ̀ lọ́mọ ní mẹ́rin wá ẹjọ́ ọ̀nà sáfẹ́ ìsìn Músá ní ìrújú lélé ìkéṣẹ́ rí so ẹ bá sí ìrújú nìyẹn kí a máa tú àyà kódà Suratul A'raf ìsáàtù ká 176 dá 177 ọmọ ni wọ́n ṣe mẹ́ pé tí ń tún correct bóòlù ṣe mẹ́ pé nǹkan tí ń tún correct ìwọ́n tó yẹ́ pé tó bá kọ alifu tán fi hamza sí lórí ọmọ tẹ́kọ áyà tó wí gan tó bá ní kó sí àbí tó yẹ bá síbẹ̀ hàn gan tẹ bá sí áyà ìwà láìkọ̀ọ̀mọ̀ páyà òní èmi ọmọ́ka èmi ọmọ ká ó <laughs> sì bóòlù sí àmọ̀ pọ́ lẹ́rìí bóòlù sí àmọ̀ pé bóòlù sí àmọ̀ pé tún tún ẹ correct ah, ọlọ́wọ́ wọ́n sàánú wa ní láì àwọn àbádẹ́ ń ké fún láti jọ yìí pé tí ń tú túkùtù ní tú fún yín ẹ̀sì rán rí náà dákẹ́mà gbogbo èèyàn tó bá wá lè tó lè oko parun inú inú bábu ayàtọ̀ tó rán ara bọ̀ ó lọ gbọ́dọ̀ dọ́dọ̀ wọ́n tún gbé sàtífíkẹ́tì kèfèrí lé lọ́wọ́ wọ́n ah ọlọ́run ṣàánú yín dé eléyìí báyìí ni wọ́n ń pè ní ayatul mithaq kí ni mo pè o ayatul mithaq aya tí ọlọ́run bá lè kẹlá fi gbé àdéhùn lọ́dọ̀ àwọn ọmọ ànábì adama kí náà ń pè ní al-mithaq kò yé léyìí o kò yé jàbàtà wọ́n kà ní ayatul mithaq al-ahadul muwathaq àdéhùn ta kan pàmọ́ ẹ̀nà ń pè ní al-mithaq al-mithaq àyà yìí náà ń pè ní ayatul mithaq nínú àyà yìí ọlọ́wọ́ bá alékẹ́lá gbàdéhùn lọ́wọ́ wa ẹwà mọ̀ wọ àyà náà pẹ̀lú gbọ́lọ́mọ̀ wá bí lèrè ní sí pé ẹ̀dẹ́kùn sẹ́yìn rántí tí ń bá ok ẹmẹ́jẹ títú àyà yìí ẹmẹ́jẹ títú sẹ́ẹ̀mọ̀ ìpọ́lọ̀wọ́ bá gbàdéhùn

ọlọ́wọ́ bá ilé kẹwàá gbàdé lọ́wọ́ wa a dẹ̀ sọ fọ́lọ́wọ́ bá ń jọ náà lọ́hùn so ibà ní sí ta lọ́mọ̀ pẹ̀lú ẹsẹ̀lẹ̀ ó dìgbà tí tàbá ń kí àyà ìsìta bá wọ́n sàlàyé ẹ̀ nítorí pé àgbà ọlọ́wọ́ bá gbọ́ ẹtí ọ̀nà sábà ń sá sí gba ìró tọ́nà bá dékìlá bá fún wa gbọ́ bí ò sì gbá bóyó jì kèfèrí ẹtí ọ̀nà sábà ń sìn láfi mọ̀ pé a àṣẹ nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí wa rí ẹ̀rùn pàmọ̀ ọlọ́wọ́ bá ní fún wa ní ìrò pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ sí rí o nígbà táyìn gan ọmọ tí mi ṣe dẹ̀lìlù nú ẹ o àṣíbọ̀ akẹgbà fún lórí ẹ̀ dáadáa ẹ o wo ọlọ́ni ìrẹ̀ ànẹ́bì ọlọ́run sọ bá ànẹ́bì ni ànẹ́bì gan ọmọ <laughs> torí wà ìrẹ̀ ànẹ́bì rántí èmi tọ́nà bàrí ká fẹ́ sọ̀tàn ànẹ́bì tánẹ́bì ọmọ ọlọ́ba ni wà àbí ìrẹ̀ ànẹ́bì àwa ọlọ́run bàrí ká fẹ́ rán ọ létí a bani nígbàtí ọlọ́run ọba àlékiọlá ọba rẹ̀ min bani adam min zuhurihim zurriyatahum tọ́lọ́run ọba àlékiọlá mú àwọn zùríyà jáde àwọn àrọ́mọrọ́mọ àwọn àrọ́mọdọ́mọ nabi adam táwa pẹ̀lú iná tẹ́mi pẹ̀lú iná wà nù wọn tọ́lọ́run ọba àlékiọlá mú wọn jáde níbàárà díà nabi adam jọ́nà lọ́wọ́ wa ashhadahum ala anfusihim ọlọ́run ọba àlékiọlá wá ń fi wá jẹ́rìí lera wa lórí lọ́jọ́ náà lọ́hùn pé alastu bi rabbikum ọlọ́run bá ń bi wá lérè ń jọ náà lọ́hùn pé kí wá ṣe pé mi lọ́lọ́run ọba yín ni tí mo dá yín ni kí wá ṣe pé mi lọ́lọ́run ọba tí ò yẹ kéèyàn mórogún pẹ̀lú ẹni tó yẹ pé mi nìkan ló yẹ jọ́sìn fún ni kí wá ṣe pé mi ọlọ́run ọba lọ́ba tó ní àwọn orúkọ àtàwọn àròyìn tó rẹwà ni alastu bi rabbikum qalu gbogbo aládọ́n pé à bẹ́ẹ̀ ni ìwọ lọ́lọ́run ọba wà ìwọ ló ká máa jọ́sìn fún ìwọ nìkan ni ọba tó pè yàn mọ́ jọ́sìn fún tí ọgbọ̀rọ̀ jọ́sìn fún kàmí mọ́ ìwọ lọba tó ń pèsè jẹ́ mú fún àwọn ọba tó dá wa gbogbo wa lásọ bẹ́ẹ̀ jọ́nà lọ́n ṣehidna ajẹ́rìí pé bẹ́ẹ̀ lórí kọlù bala ṣehidna ajẹ́rìí pé bẹ́ẹ̀ ni ìwọ lọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá wá ní àǹtakúlù yawmal qiyama nítorí yẹ́ kí ma gbé àdéhùn yí pẹ̀lú yí sí tẹ́yìnà sí ìjẹ́rì lera àwọn ọmọ ní àwọn ọmọ pé wọ́n fún ni àwọn ọmọ ní ọlọ́ni tó yẹ kí máa sọ fún ibẹ̀ ń sin nìyẹn o a tàkúlú àbíkọ́ máa jẹ́ tẹ́mọ̀ wá sọ ó ní pé innama ashraka abauna ibáwọn bàbá wa náà ń ṣẹbọ wa kunna dhurriyyata min ba'dihim àwa sì jẹ́ ma wọn abáwọn lórí ẹbọ ni ẹ̀sìn wa náà làwọn mọ̀lẹ́sìn àwọn ọmọ ìlànà tán rè wá sí làwọn àwọn ọmọ bàbá alékọwà sí ríbú àwọn ọmọ pé kìíní kọmọ̀ ìpín tẹ́ ma sọ nìyẹn afatuhulikun ẹbí ma fa'ila al-mubtilun ọlọ́wọ́ bá sọ ọfẹ́ kó parun bá wa ní ọfẹ́ fi wá sínú náà tó àwọn òbílẹ̀ jẹ́ àwọn bàbá wá ṣe ní ọlọ́rin tí mo fi ń gbádùn pẹ̀lú ire o jàbátá ní ayà hujja gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ ayà <laughs> yìí ló túmọ̀ sí pé kò sí húzù bí jáàlì hujja fún wa <laughs> subhanallah so ó aya gbogbo ẹnikẹ́ni tó bá lè ṣẹbọ tó bá kú lórí ẹbọ yìí ni dẹ̀lìlú wípé kò sí excuse fún mọ́ ọlọ́run ọba gẹ́ kò ló àyà yìí gẹ́gẹ́ bí hújà léwa lórí <laughs> nítorí ẹ padà rí sìn torípọ́lọ́run bá ti mọ̀ pé kódà lè mọ̀ bẹ́ẹ̀ ti kàrí sí gan kọ̀sẹ̀ tó rántí bá ṣe kódà bá ṣe kàánsìn kọ̀sẹ̀ tó rántí àmọ́ àmọ́ ọmọ gbọ́dọ̀ lọ́rọ̀ ọlọ́run ẹjọ́ rẹ̀ sábà ṣe láfi mọ̀ pé nǹkan yìí ṣẹlẹ̀ ń tòótọ́ ẹjọ́ rẹ̀ sáà kò sẹ́ni tó àmọ́ gẹ́bẹ̀ lé pé ní tẹ́yẹ bá mọ̀ lèyàn máa rántí ẹjọ́ rẹ̀ sáà ní tẹ́yẹ bá mọ̀ lèyàn máa rántí gbogbo àtàwọn wí yìí wọ́n àti ìbọ́ sínú bàbá wa o nígbà yẹn bàárà díà nẹ́bí ádámà láti wá ó <laughs> àti ìbọn àwọn bàbá wa gan wọn ti ìdáyébè lè pàwà dínú àtọ wọn o délé pàwà dínú àpòdùkẹ́ o àti gbogbo àwọn ìyẹn eléyìí náà ń pè ní alamu dharra alamu dharra náà ń pè lè yẹn ni pé àgbáyé ìgbà tí ẹnìkankan ò tí ì máa táà ti ma bẹ lórí ilẹ̀ tó ẹ́ pé a wà ní bàrá àdí ànábì ńgbà yẹn ànábì adama ńgbà yẹn àgbáyé yẹn nìyẹn ẹ̀ tí ọ̀nà sábà ń sìn ta ló mọ ìgbà tó wà bẹ́ẹ̀ nínú wa ta ìgbà tó wà nínú àgbáyé náà ọwà ní àyà yìí ni ṣó ẹ bá ní sìn alimami kathiri ni yukubiru ta'ala annahu sakhraja dhurriyata bani adama min aslabihim شاهدين على أنفسهم أن الله ربهم أن الله ربهم ومليكهم وأنه لا إله إلا هو كما أنه تعالى فطرهم على ذلك وجبلهم عليه ọlọ́wọ́ bá lè kíná fún wa ní ìrọ̀ nínú àyà yìí wípé òun yọ àwọn àrọmọdọ́mọ bani adam àwọn ọmọ àrọmọdọ́mọ àwọn ọmọ nẹ́bí adama òun yọ wọ́n nínú bàrádì wọn bàrádì àwọn òbí wọn ṣàhìdínà ala anfusihim anallaha rabbuhum wa malikuhum tí wọ́n ń jẹ́rì lera wọn lórí pé Ọlọ́run ọba lọba tí ó dá wọn lọba tí ń rẹ̀ wọn òun lọba tó sì ṣegini tó ní kàpálẹ̀ wọn lórí wa annahu la ilaha illahu wọ́n sì ń jẹ́rì lera wọn lórí pé fún níjọsìn kama annahu ta'ala fatarahum ala dhalika ẹgẹ́ bó ṣe jẹ́ sí pé ọlọ́run bá lékẹ́ láti dá wọn ní àdámọ́ kí wọ́n ma ilé ìbáyìí ni wàjàbálàhùn àìlè ọlọ́run bá lékẹ́ láti ṣe kí ni ó dá wọn bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rí tó tún wá tún sí ilé yìí gbé iwájú rẹ̀ dúó ṣinṣin dúó déédé lórí ẹ̀sìn tọ́lọ̀wọ̀nba àlékẹ́lá sàlẹ́sà lórí ẹ̀sìn Islam jẹ́ni tí yóò dúó déédé lórí ẹ̀ fitrata Allahi lati fatara an-nasa 'alayha ẹ̀sìn yìí gan ni àdámọ́ ọlọ́run ọba tọ́nà dá àwọn èèyàn lé lórí la tabdila li kò sí ìyípadà fún ẹ̀dọ̀ ọlọ́run o aya wà nínú suratu rum wa fi sahihain an abi hurairah imam kathir wa mú ẹ̀rí wá nínú bukhari àti muslim hadith náà wá látọ̀dọ̀ abu hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alaihi wasallam eléyìí náà ń pè ní hadithul fitra hadithu tó túmọ̀ sí pé ọlọ́run bá lè kẹ́lá lórí àdámọ́tọ́dá kúlù maulúdín yúlad alfitọ̀rọ̀ arábìnrin gbogbo ọmọ tá bá bí pátápátá a bí wọn sórí àdámọ́ tó dáa ni orí àdámọ́ tó dúó dédé la bí wọn lé lórí a bí wọn sínú islamu ni wọ́n ni wà fí ríwáyà nínú ẹgbàwá mi alahazihil milla a bí wọn sórí ojú ọ̀nà islamu ni gbogbo ọmọ tá bá bí pátápátá mùsùlùmí ni ojú ọ̀nà islamu ni a bí wọn lé lórí fa abawa yuhawidani àwọn òbí rẹ̀ méjèèjì àwọn ní wà sọ di yahudi tán bá jẹ́ yahudi ni wọ́n wáyúna sírọ́ni àwọn òbí rẹ̀ méjèèjì ní ó sọ di christian tó bá jẹ́ christian ni wọ́n ṣe pé ọmọ asábà máa rìn lànà àwọn òbí rẹ̀ ni torí pé yín táwọn òbí rẹ̀ bá pè ní dáadáa fún tásì rẹ̀ lórí náà lòun mọ̀ ní dáadáa wáyúma jisani àbí àwọn òbí rẹ̀ yìí ní hadithu yìí hadithu fitra ni ọlọ́wọ́ bá alékẹ́lá dáwà lórí àdámà islam ṣùgbọ́n kò túmọ̀ sí wípé nígbàtọ́ tí wá bí wa wọn o sẹ́kún lọ́dáwà lórí islam a wá gbọ́ islam yénu gbogbo ọmọ tó ma ti biba báyìí kàn bí lórí àgbọ́ islam ni yóò wá gbọ́ islam yé ẹ̀ẹ́dí ọ̀dọ́ sábà tẹ́ ẹ bá ti ń rèé sójú ọ̀nà ọlọ́run ọba tẹ́ ń rèé sójú ọ̀nà ẹ̀sìn àdámọ́ rẹ̀ yẹn yóò máa dọ́gba pẹ̀lú ìpèpè ìsìláàmù tẹ́ ń pèpè kò nítako àdámọ́ Islam tọ́lọ́wọ́ bá àlékẹ́ dá kalẹ̀ ìtumọ̀ padà mọ̀ rẹ̀ dá nìyẹn kò túmọ̀ sí pé ọmọ tẹ́ bá wá bí tẹ́ bá gbé ilẹ̀ yọ́ mọ̀rún ẹjẹ́ ọ̀nà sáwọn ẹ̀sìn ẹ̀ẹ́sẹ̀ kọ́ ni tó rí pé al-aslu fil insan al-jahala ìpìlọ́ mẹ́ẹ̀dẹ́ yẹn pé aláìmọ̀kan ni wá ọlọ́wọ́ bá lékelá akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́wọ́ bá lékelá mú wa jáde nínú kùn yá wa àdán kankama abáma sàmàrún kímbà náà amàwẹ́gbà amazakayo amẹ̀sínsìn èdè gan àmá ṣe ń kọ́ ààrẹ́sẹ̀ ń kọ́ ni so àmọ́ ìtumọ̀ pé wọ́n dá wa lórí àdámọ́ ni pé wọ́n dá lórí mílà islam tó jẹ́ sí pé tó bá ti ń preach islam fún wa báyìí yóò máa dọ́gba pẹ̀lú làákàyè wa yóò sì máa dọ́gba pẹ̀lú àdámọ́ wa kò ní tako àyàfi tán bá ba ìròrí yẹn jẹ́ ní ọmọ èèyàn Qur'an àbí ní ọmọ ìsọ́pẹ́pọ̀ bá làkáyè ohun mu kìí ṣe làkáyè tọ́lọ́run dáma kọ́ ní ọba mu làkáyè tí wọ́n ti pollute ní ọba mu environment ti pollute làkáyè yẹn àwọn parent yẹn ti pollute làkáyè àwọn ìran tó expose sí ó ti pollute làkáyè yẹn ìgbà ẹni làkáyè tó máa takọ̀ fi Ọlọ́run bá bẹ̀tì làkáyè mẹ́jẹ́ ènìyàn tí ẹ bá rí kankan tó pollute ẹ tẹ́ bá ti ń sọ̀rọ̀ Ọlọ́run bá fún àdámẹ́tọ́nà ti dá làkáyè ọmọ yóò jẹ́ ọmọ ẹgbọ́n èkó ní tako gbogbo ẹntà dàmà rẹ̀ bá sì dá títí dòní ẹ tí ọ̀nà sáà máa ń sìn ló fi jẹ́ pé àwọn ẹwà nẹ́bì fítúrà náà jẹ́ ká lọ́wọ́ wà lórí fítúrà àdámọ́ ẹ̀ ni tí ó ti wà polluted ẹ̀ tí ọ̀nà sáà máa ń sìn naam eléyìí báyìí hadithu mi tó tún wá tọ́ka sí gbogbo ilé náà jàbàtà máa ń ká o ó jàbàtà ní ẹ̀rí yìí ló túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè ṣẹbọ o àjẹ́sípò <laughs> ti di kèfèrí nìyẹn torí wípé ọlọ́run ti dá wa lórí pé o ti gbẹ́sì yé láti kékeré rẹ̀ o ti gbọ́yé <laughs> sọ́ǹgá ń gbọ́yé lọ́kọ́rin lórí ìlànà súfí lórí tìjàníyà lọ́pàá níyà tó wá túbá kú ọmọ ẹ̀lú tó wá bọ́ sínú kọwárì kètí gbọ́yé dìse náà <laughs> kèè gbọ́yé náà ó sì rún gbẹ́ lọ náà ni ó sì wá níbi tí ibi tó sì ń wá bí ń wójú ọ̀nà káàkiri o bọ́ mama fẹ́ ṣe rí bú ni wàláì torí pé ọ̀rọ̀ rẹ̀ a máa pé ṣé ọkùnrin tó bá yẹ pé ń wá ọ̀nà ni àwọn àlàyé ìjí tó bá fẹ́ mọ̀nà ẹ rí pé wàláì kódà inú kéjẹ̀sì ẹ̀ tó yá padà play tá padà play ó sọ inú kéjẹ̀sì yẹn ó ní ẹ pé àwọn ṣéèkì yìí ẹ pé ṣéèkì sẹ́lìmì lálí ẹ wá fún ma takò ní pé ní tóhun ti mú yìí òun ma

gbogbo àtàwà sí wà ń bẹ̀ láwọn èèyàn tí ń ké láwọn èèyàn tí ń ké àìbẹ́ẹ̀kọ́ ní sáà ẹbáwọn tí ń sáájú ké káwà tó kú mẹ́ngbà wọn mọ́ rántí pé ẹ̀pánakọ́ṣà ara wa ní mọ́sáàsì Fatima ní ìwọ́n mẹ́rù wàláì lẹ́mí àti ìsáàrù dé <coughs> àti lẹ́dùn ìgbàyẹn àwọn wà ń bẹ̀ tó ní àwọn náà rìn ta ni ò rí rí ẹ̀mẹ́ nǹkan tó fà ó ní wípé ìgbàtọ́kùnrin dé sẹ́mà gẹ́gẹ́ bí súnnà tí ó ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí sóhun ló ṣàlàyé súnnà fún yìí ni sóhun ló ṣàlàyé súnnà súnnà ti wà lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ a wá rí pé òun náà dé a rò pé súnnà ló gbé dání ẹ̀mà so ẹ̀mà èèyàn tó dẹ̀ dé ta rò pé pòpè súnnà sẹ́ pé àwọn tó bá jẹ́ súnnà fẹ́ gbárùkù tí yẹ́ kún lọ́wọ́ nítorí ìgbà táwọn báwọn sí wọ́n discover pé ha eléyẹ ma ṣe súnà náà ń jáde náà ń jáde àwọn tètè jáde tí wọ́n ojú ìtàwó tètè là ẹmọ̀ àwájí ojú wá fọ́ gan táwà sí ń bá wèrè lọ́n ti wá wà lọ́ ìmọ́fọ́nà ẹ̀ táwà ń kan sáàrùn gbẹ́ lọ́n ti wá táàrùn gbó lọ táà ń fi ìtọ̀ táà fi ń fọ̀ gbẹ́ káàkiri so àmọ́ ń gbà tó ẹ́pà wà ń wá ọ̀nà ń gbà yẹn ni

kí láwẹ́ bàyọ́ mẹ́ ni pé ó ní gbogbo àwẹ́ ó ní àdísù yìí náà àdísù fítọ̀rọ̀ yìí ló túmọ̀ sí pé kò sí ọ́n túrù ìjáàlì nítorí pé tó bá fi èèyàn lẹ̀ láì ṣe pé èèyàn kó ẹ̀sìn wà láìta láì ò nígbẹ̀sìn yé mo fọ́nà bàbú ẹ̀ nígbẹ̀sìn yé tó bá ní bá ṣe fi bí èèyàn tó bá yẹ pé àti ń bá àgbọ̀yìn ẹ̀bọ̀ láti inú kan wa ni ó yẹ bí ẹbí ọmọ kan tó bá dàgbà ẹlọgbé padà kò ní nǹkankan tí ọgbọ̀ yóò sí kódà kò ní gbédè èdè àwọn ẹranko ní ọgbọ̀ àmọ́ ìtumọ̀ ni pé tẹ́ bá fi ọmọ yẹn lẹ̀ tẹ́ ẹ̀dà àdámà rẹ̀ rú tẹ́ bá ti ń sàlàyé tẹ́ ń kọ ní tawhid tẹ́ ń lẹ́sìn yóò sì mọ̀ gbà pé wà lára rẹ̀ yóò kọ́ ni kó tó kéèsẹ́ pé yàn máa ń máa pẹ̀lú pé kéèsẹ́ alìlmù dọ̀rúrí ẹjọ́ ìrọ̀lá bá nísìn kéèsẹ́ tó yẹ sí pé wọ́n kéèsẹ́ nísìn báyìí nísìn àwọn ìlú mọ̀kánbẹ̀ tó yẹ sí pé dọ̀rúrí yà ní wọ́n yẹn ni pé ó gbọ́dọ̀ má ní fún bí àpẹẹrẹ sí tí wọ́n sọ fún yàn àbẹ́yẹ̀ ẹ̀ṣẹ̀ lọ iléèwé kẹ́kọ́ tó mọ̀ pé nǹkan odidi ó tóbi jàbọ́ ẹ́ pé alkullu akbar minal juz'i sẹ́yàn ẹ̀ṣẹ̀ ma lọ iléèwé kẹ́kọ́ tó mọ̀ pé odidi tóbi jàbọ́ lọ láíláí ilé náà ń pè ní àwọn alìlmù dọ̀rúrí nìyẹn alìlmù dọ̀rúrí yà nìyẹn kò láàrún sí èyàn gbọ́dọ̀ ẹ̀hẹ́n so wọ́n àríyàn onílẹ̀ lọ́lé kéwù kan kò nílẹ̀ lọ́lé kẹ́kọ́ tó mọ̀ pálẹ́ láwà <laughs> ẹ̀rọ tó máa ń ṣe ẹ̀hẹ́n so kò nílẹ̀ táàrọ̀ bá táàrọ̀ bá dé téèyàn bá já fọ́jú wọ́n nílẹ̀ sọ fún yẹn kó tó mọ̀ pẹ́lẹ̀ sí mọ́ ká tó mọ̀ pààrọ̀ láwà tóòrùn bá yọ wọ́n èyí ẹ̀sẹ̀ kéwù pé òòrùn lọ́yọ̀ <laughs> ẹjọ́ ní sáà máa ń sìn èyí ò ní a máa wọn ìmọ̀ ìmẹ̀sìn èyí ọlọ́kọ ni ó lè mọ̀rún kílà ìkọ́ ó lè bá wọn tó bàrún jẹ́ láìkọ́ ó lè mọ́ ṣùrútù sọ́lá láìkọ́ ó lè mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí arkanu sọ́lá ó lè mọ́ láìkọ́ so ibá ní sí so ìtumọ̀ rẹ̀ nìyẹn òun wá ń lo hadith yìí nílò wípé ajẹ́ pé hadith ló túmọ̀ sí pé kò sí excuse àìmọ̀kan fẹ́yàn kankan ah bóòrò sí ọlọ́mà nígbàtọ́ lọ́wọ́ adékẹ́ láti tọ́ wọ́n bí ọmọ mà ní <laughs> ẹbá ìdí sí jẹ́ kó yá wọ́n bí àmá ìmà ní kullu mauludin yulada al-fitra wọ́n bí wa mama ìtumọ̀ ìjàbátánù wọ́n bí wa mama ọmọ wa lọ́nà ṣe pẹ̀lú àyà ẹ́ tọ́lọ̀ bá nígbà sọ pé Allahu akhraja àwọn Allahu alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an shay'an ẹ̀ dán kankan ma la ta'lamuna shay'an ẹ̀ ma anything nígbà tẹ́ jáde ẹ̀ tí wọ́n sábà yìí sí so kó tó wá di pé ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa kọ́ ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa mọ̀ ẹ̀sẹ̀ wá mọ̀ ẹ̀sẹ̀ wá mọ̀ náà nínú àdíṣì tó tún wà ń bíi ó ní pé Ọlọ́run bá àlékẹ́lá sọ àdíti wà ní sọ́yí muslim ànábì sọ́lọ́sọ́ sọ pé yakulu Allahu ta'ala Ọlọ́run bá àlékẹ́lá sọ pé inni khalaqtu ibadi hunafa èmi Ọlọ́run bá mo dá àwọn ẹrú mi mo dá wọn lẹ́ni tó dúó dédé mo dá wọn ní mùsùlùmí gidi fajahatuhumu shayatin àwọn èṣù ló bá wọn àwọn èṣù nú àwọn àlìjànú àwọn èṣù nú àwọn èèyàn shayatinul insi wal àwọn lọ́wọ́ bá wọn fàṣítà látìhùm àndínihìm àwọn ni wọ́n mú wọn kúrò níbi ẹ̀sìn wọn wà hárọ̀mọ̀tà àléhìm má àhàlẹ́tùláhùm àwọn ni wọ́n dẹ̀ ṣe léèwọ̀ fún wọn tẹ́bí ọlọ́ọ̀bà àríkà sí ń orí hanafiya ni lórí pé èèyàn tó dún dédé ni wá mùsùlùmí ẹ̀tọ́ ìdọ̀sábà ní sìn so external influence òun ni ó padà máa ń ní impact lórí èèyàn àwọn èèyàn téèyàn ń bá gbé láwùjọ àbí àwọn nǹkan téèyàn expose sí láwùjọ òun ló padà máa ń ní influence lórí èèyàn téèyàn padà wá derail téèyàn padà wá kù lórí ìlànà Ọlọ́run Ọba bẹ́ẹ̀ lẹ́ni téèyàn bá rí èèyàn tó train èèyàn sórí ẹ̀sìn Ọlọ́run Ọba lèyàn fi wà upright ẹ̀ tí ọ̀dá sábà yìí sì so nǹkan tádìí tí náà sọ náà nìyẹn náà síwájú kí n tó lọ síwájú jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí tó tó kù òun ni wípé ṣe rí ayatul mithaq yìí ọlọ́run ọba gan ti mọ̀ wípé a lè rántí láíláí a dẹ̀ lè mọ̀ pé nǹkan yẹn ṣẹlẹ̀ sí wa nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé ọlọ́run ọba àlékẹ́lá ò ní mú ẹnì kankan pẹ̀lú ayatul mithaq yìí tó bá yẹ pé ayatul mithaq yìí ti tó ní iqamatul hujja ni ọlọ́run ọba ò ní wulẹ̀ gbánẹ́bì àwọn ànẹ́bì kankan dìde sí wa nítorí pé mo ti sàlàyé fún ẹ̀kẹ́ ti mọ̀ kò ní ìdíbé kìíní kankan tó bá yẹ pé àtún mìsáàkì tó ní nǹkan tọ́lọ̀wọ̀n rúsùlá mubashirina wa mundhirin li alla yakuna linnasi ala Allahi hujjatun ba'da rúsùl torí pé tí ò bá lọ sí rúsùlá wa mundhirin àwọn yóò ní hujja lọ́dọ̀ Ọlọ́run Ọba Ọlọ́run ní agbé àwọn òdíṣẹ́ dìde mubashirin kama fún wa mundhirin kama kìlọ̀ yà fáwọn li alla yakuna linnasi hujjatun ala Allahi ba'da rúsùl

wọ́n fẹ́ máa lò yẹn ní excuse ọlọ́ọ̀bá rẹ̀kílá ń torí wọn láti rán àwọn òjíṣẹ́ sí wọn so that ẹ̀ nílẹ̀ sí ìkọlọ́dọ̀ ìgbé àkíyàmọ̀ tó bá jẹ́ sí pé ìran òjíṣẹ́ kò ń ṣe pòun ni ọlọ́ọ̀bá rẹ̀kílá fi àkọ́mọ̀ hujja lé wa ni tó bá yẹ pé ìran òjíṣẹ́ tó bá yẹ pé tó bá yẹ pé ìran òjíṣẹ́ ti ayé yìí nìkan ti ni táàfin ní hujja lọ́dọ̀ ọlọ́wọ̀n bá ni ọlọ́wọ̀n ni li alla ala Allahi hujja kọ́mọ̀ àjẹ́pàwọn yóò ní ẹ̀rí lórí ọlọ́wọ̀n bá

ìntọ́fà tó fi gbé àwọn òjíṣẹ́ dìde ni pé ó ti mọ̀ yí pé eléyìí báyìí kò tó nǹkan tí àwọn èèyàn lè fi mú èèyàn lé lórí ọlọ́wọ́n bá lékẹ́lá sọ wípé dhalika bi anna Allaha lam muhlika qura bi zulmin wa ahluha ghafilun ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ nítorí pé ọlọ́wọ́n bá lékẹ́lá a nípa àwọn ìjọ kan rẹ̀ nítorí àbòsí tí wọ́n ń ṣe torí ẹbọ tán ṣe torí kúfúrò tán ṣe wà áàlù àgọ̀fìrún tó ìjẹ́pá àwọn aráàlú ìlú náà wọn àmàdájọ́ tán kó sí nítorí ẹ̀lú fi jẹ́ sí pé a nípa wọn rẹ́bẹ̀ nígbàtán bá tí mọ̀ àwọn akọ́kọ́ náà ànábì sí wọn náà ìjọ olóòwọ̀n bá parẹ́ sí ọkọ̀ náà ànábì sí wọn ríyán ànábì ni ọlọ́ọ̀kọ́ rán sí wọn pé ẹ lọ kìlọ̀ fún wọn o kò sí excuse mọ́ ẹjẹ́ ìrọ̀tá máa ń sin ìgbà excuse kọjá ní ẹ̀ ìgbà ẹ̀rọ ẹ̀sẹ̀ wá pa wọ́n rẹ̀ ẹjẹ́ ìrọ̀tá ayà yìí náà ń padà bọ̀ wá mú wá ní fọ́síwọ́rẹ́ insha Allah ta'ala ni so ó túmọ̀ sí pé ọlọ́run ọba gẹ́mọ̀ yìí pé ayatul mithaq yóò sí sí kíni òun nìkan ò sí múyàn torí pé kò sẹ́ni náà tó délé ayé tọ́rọ tí mẹ́pọ̀ ń gbádẹ̀hùn yẹn ayé kọ́ ayé pẹ̀lú ayatul mithaq yìí àfiwá mọ́ sìn

wọ́n ni yuqalu lirrajuli min ahli nari yawm al-qiyama wọ́n ni wọ́n sọ fún ọkùnrin náà nínú àwọn ará aná lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyama nínú riwaya mi ó ni yaqulu Allahu li ahwani ahli nari adhaban ìmọ̀ lo àyà yìí ìmọ̀ ń lo hadithu yìí dáadáa níjàbàtá ó ní hadithul mithaq ni ayatakíyẹ ni ayatul mithaq eléyìí ni hadithul mithaq

látó ma ta ni wọ́n bá rí pẹ̀lú ahwan wali ta náà pè ní ahwan wali náà rí àzábà ẹni tí yà rẹ̀ fúyẹ́ jù lọ́nà náà ẹni tí yà rẹ̀ ṣekíní tó fúyẹ́ jù lọ́nà náà òun wọ́n bá yí pé yuqalu lirrajuli min ahli an-nari yawm al-qiyamah wọ́n sọ fún ọkùnrin náà tó yẹ ma ala al-ardi min shay' àkúntà muftadiyan bí tó bá jẹ́ sí pé nínú riwaya ti ele tí mo sọ pé ẹgbàwà ẹlẹ́kejì yẹn wọ́n ni arọ̀ àìta lẹ́wùkárẹ̀ láka máa fi dúnìyà àkúntà muftadiyan bí wo dáadáa tó bá yẹ pé gbogbo ayé yìí pátápátá ìwọ ló ní gbogbo tó wà nílé ayé ìyẹnyẹ ìwọ ló ní ẹwọ oníwọ̀n bá tí ẹni ọlọ́wọ̀n bá máa sọ fún pé tó bá ipú ọlọ́ ní gbogbo ayé àkúntà mọ̀fẹ́dì yàmbì ṣé o lè lo gbogbo ayé yìí láti fi ra ara rẹ kún bí ìyà yìí bí ayé ṣe tóbi tó wẹ̀yẹ tóbi tó yẹ pẹ̀lú ìyà tó kéré tó kéré jùlọ tí ń jẹ́ ọ inú náà yìí tó lè ní kí ọlọ́wọ̀n bá lékẹ́lá gba gbogbo ayé lọ́wọ́ rẹ kó fi dípò ìyà yẹn kọ́ yọkùn bí ìyà só lè fi ra ara rẹ kún bí ìyà yìí fàyàkúrù náà yóò ní bẹ́ẹ̀ ni kẹ́lẹ̀ bá mọ́ bí tí ìyà yẹn ibi tó lágbára dé bó ṣe kéré tó èyí ó sì prefer kọjẹ́ sí pé tó bá ẹkùn lòun ní gbogbo ayé kò ń fi ra yẹn yóò ní bẹ́ẹ̀ ni fayakul ọlọ́ọ̀bà àdékẹ́ ọmọ sọ fún yín pé qad aradtu minka ahwana min dhalik <coughs> èmi ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá in tó kéré jù báyìí lọ in tó kéré jù gbogbo ayé lọ tí ò tó báyẹn ó ní qad akhadtu alayka fi dhahri adam alla tushrika bi shay'a èmi ọlọ́run ọba àlékẹ́lá mo ti gba mọ́jẹ̀mú lọ́dọ̀ rẹ nígbàtí ọ wà níbàárà di adam wípé kọ mọ́ sí ọba pẹ̀lú èmi ọlọ́run ọba fa abayta illa an tushrika bi ó sì yarí pé àfìgbàtọ́ mọ́ sí ọba pẹ̀lú èmi ọlọ́run ọba ọlọ́run bá nígbà tó wà níbi bàrádìí ànábì adama ṣe bí mo ti gbá májẹ̀mú lọ́wọ́ rẹ pé kó pẹ̀lú èmi ọlọ́run bá ó sì lọ́mọ ṣẹbọ náà ní so a jẹ́ sí pé mẹ́tàkù yẹn ayatul mẹ́tàkù yẹn lọ́lọ́run fi mú àwa ní àà ayatul mẹ́tàkù ọlọ́run fi mú ọlọ́run bá lékẹ́ lákẹ́ ń sọ fún ni pé láti pìlẹ̀ kódà kó tó dípọ̀ wà tààlọ́wọ́ bá lékẹ́lá ń bá yí bíwáyì hadithu gbé wá tó clear dáadáa nínú sahih bukhari ahwanu alin nari azaban abu talib ẹni tí wọ́n sọ yí pé yà rẹ̀ fúyẹ́ nínú náà òun náà ni abu talib hadithu ibn abbas ó ní kódà wọ́n dáná sí ní àtẹ́lẹsẹ̀ báyìí ọpọlọ rẹ̀ ó abu talib ẹ dákun ṣé ayatul mithaqul Ọlọ́run bá lékẹ́lá fi mú Abu Tọ́líbù ni àbí Ọlọ́run bá lékẹ́lá nẹ́bì tó jẹ́ ọmọ bọ̀dá rẹ̀ sí kọ̀tẹ́lé ẹjọ́ ìrọ̀ sáwọn ìsìn nítorí pé kèése pé Abu Tọ́líbù ti kú síwájú kẹ́ tó gbóòjì sẹ́dìde táwa sọ pé àkúkúrò ìṣẹ́ kankan tán rájí a jẹ́ sí pé ẹyọ kan tí Ọlọ́run bá lékẹ́lá fi mú náà ní nǹkan ìpìlẹ̀ yẹn torí pé kò sójì nǹkan tí tẹ́ bá sọ wípé òjíṣẹ́ Ọlọ́run bá lékẹ́lá ń gbé dìde sí yàn tọ́nà bá fi mú yàn ok ẹni yìí òjíṣẹ́ kankan ọba aláyé tó fi kú wọn ti gbára ìbìdẹ̀ tó fi kú tí ó bó lọ́lọ́run a jẹ́ sí pé mẹ́tàkì ẹnìkan lọ́run fi mú a kéṣe mẹ́tàkì lọ́run fi mú ẹni yìí <coughs> kódà ńgbà tó fẹ́ kú Ànábì sallallahu alaihi sojú kòkòrò kọ́mọ̀nà kọ́mọ̀nà ni so ibà ní sí kọ́mọ̀nà ni so ibà ní nítorí ló fi jẹ́ sí pé àwọn àyà tá ti kà yẹn nípa náà wọ́n bá lè kájí kó yà yí pé ó dìgbà tí òjíṣẹ́ bá wá báyàn tó sàlàyé fún tí ò gbọ́ ìgbà yẹn lọ́wọ́ bá tó máa fìyà jẹun àti yáyé ni o àti yàlkìyàmà ni o nígbà yẹn lọ́wọ́ bá tó fìyà jẹ nítorí pé kí ni o olùkìlọ́ ti dé wá bá kò gbọ́ ni nítorí pé mẹ́tàkù yìí kò sẹ́nìkan hadithu yìí ẹ̀hún ni wọ́n ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí lórí lórí ayatul mithaq láti fi support ayatul mithaq so alhamdulillah pé àdìtù yìí kò ṣe kíni o kò sọ nǹkan tí àwọn sọ yẹn naam ala hal àwọn àlàyé tí ó kù alimẹ́bìnrin kẹfì ń sàlàyé nípa bí ọlọ́wọ́ bá lékílá sí mú wa jáde ní bàrá di anábi adam alayhi salatu salam bọ́nà bá lékílá sí kó wà gbá jáde ni wọ́n sàlàyé lọ naam eléyìí báyìí ni ẹ̀yà alákọ̀ọ́kọ́ tí jàbàtà ń lò lórí wípé gbogbo ẹni tí ó bá ti ṣe nkankan ní ayé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ṣe bá ní sí yí o so kò sí ó tún ìbìjà fún alákọ̀ọ́kọ́ ni pé ṣé ọ̀rọ̀ yìí ayà tó wà ní ayatul mithaq yìí sọ́rọ̀ àkídà nìkan ni wọ́n ń sàlàyé so torí pé ọlọ́run ọba láàmà sìn nígbàtà nílé ayé ìsìn lọ́run ọba zége sọ̀rọ̀ àgáàmù ni tàbá rẹni tí ò sin lọ́run ọba nígbà tó wà nílé ayé tó lóhun òsẹ̀sìn kankan kò tí ẹ̀sẹ̀sìn rárá ẹjọ́ rẹ̀ yìí sìn so ṣé eléyìí ò ní máa so ó léléyìí ni dẹ̀lílù lórí wípé kò sí al-udhr bil-jahl nínú ọ̀rọ̀ àkídà nǹkan tó jẹ́ sí pé kọ̀sẹ́nìkan so ńlọ́lọ́wọ́ ọba àlékelófi wá fi àjẹwá ọlọ́run ọba ilé kílò kí ń ṣe bẹ́yẹn kò sínú súnà ọlọ́run ọba naam àti àwọn ahadith tó wà lábẹ́ rẹ̀ ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tọkùnrin ma ń gbára lé kí ni nǹkan ẹlẹ́ẹ̀kejì àsìkò lè mẹ́gbà amọ́lálẹ̀ láti sàlàyé nǹkan ẹlẹ́ẹ̀kejì inshallah ta'ala àti wà ní after 10 báyìí ní ṣe so inshallah ta'ala tó bá di lọ́la ẹ̀rí wo ló tún gbára lé nínú àwọn ẹ̀rí tó máa ń mú wá fáwọn èèyàn láti fi kó ìdààmú bá wọn wípé ẹ gbọ́dọ̀ mú àlẹ́ọ́sẹ̀rù ìjáàl àdímò gbọ́ kéṣẹ́ ti ọmọ rẹ̀ kan èmi ò tí ẹ̀ tó mọ̀ yẹn èyí e, tí ẹ̀ mọ́ rí láyé èyí tí ẹ̀ kó fìrí rí mo kan ara gẹ́gẹ́ kan alhalabi kìíní kan náà ibn al-halabi abi ok èmi ò tí ẹ̀ ríyìn orí láyé àwọn èyí ò tí ẹ̀ bá wa <laughs> wọ́n tí ẹ̀ bá wa rárá wọ́n bá wa wàrísàlá nígbàtí ń sọ̀rọ̀ òun ní ẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ bí ọmọ ta ó ní ẹ̀ so kò sí <laughs> wàláì mo fọ́lọ́ ìṣe rẹ̀ ní bí ṣe kàwú ní ṣe rẹ̀ rìn wàláì mo fọ́lọ́ bàbúrà bí ṣe kàwú ṣe yàrí so kò ṣe ṣe pàkẹ́ kò sí ìlú ìjà níbẹ̀rẹ̀ àkídà ẹ kàfà rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ kàfà rẹ̀ mọ́lẹ̀ <laughs> wàláhì wàlẹ́bí ẹ̀sọ́ rẹ̀ ó ní ẹ máa ẹ máa kàfà rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ máa kàfà rẹ̀ mọ́lẹ̀ <laughs> ó ní làbàlájà ni wọ́n tírè náà ẹ̀hàn náà gbá wọ́n láti tírè náà ẹ̀hàn náà wàláhì ní ràndàrà dátán bá káàkiri nìyẹn a wà ní kùtùnjọ kan yàbàtà wá ń ṣe lẹ́kṣọ̀ níbi iléèwé ìkwánù tó wà ríkún tú ẹkó torí kán lè kó níbi iléèwé yẹn ìjọ yẹn rí ó ní tẹ́mi bá ti rí yẹn báyìí tọ́kà kúnlẹ̀ báyìí ó ní kọ́kọ́ sọ fún pé anta káàfir báhùn náà tó bá ní sí ìṣẹ̀ṣẹ̀ wá máa sàlàyé fún <laughs> pé ó kọ́kọ́ sọ fún pé anta káàfir ó kọ́kọ́ di kèfèrí báhùn náà torí kò sí ìdúbì jáde ní ọ̀rọ̀ àkídà nù àwọn kan máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀kọ́rọ̀ so kọ́nà bá ìrìnkà kú sànú wa so àwọn eléyìí làwọn nǹkan tó gbára lé àwọn nǹkan tí ó fi ń sọ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ nù léyìí tó sọ wípé àwọn ẹ̀rí tó sọ fún ayébé kò sí wọ́n zèbì ìjà nínú ọ̀rọ̀ àkídà lélẹ̀ so abẹ́ náà bá ilé kíra kí ọlọ́run bá kí ó fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi mọ̀nà so àwọn jabata tọ́lọ̀mọ̀bá alékẹ́lá bá kọ oríire ma sọ́lọ̀mọ̀bá alékẹ́lá ó ní kápá àti yí ẹ̀mí yẹn padà sí dáadáa abẹ́lọ́mọ̀bá ọlọ́mọ̀bá bá tí mọ́ yí ẹ̀mí padà abẹ́lọ́mọ̀bá kọ́lọ̀mọ̀bá kọ́ bá wa yí jàbàtà padà o la ilaha illallah abẹ́lọ́mọ̀bá kí ọlọ́mọ̀bá alékẹ́lá kọ́ bá wa ṣàtúnṣe rẹ̀ gbogbo àwọn ọmọ tí ó ti kọ́ wa ṣàánú wọn ó jẹ́ jẹ́ kìí ṣe gbogbo wọn náà ni wọ́n lè ríbi kú ń bẹ̀ ma nítorí pé bọ́rọ̀ aburú ṣe rí ni ọ̀rọ̀ bídà bó ṣe rí ni ẹ̀ tẹ́yìn bá dálẹ̀ tán agbára yòókè ń ka mọ́ tí jàbàtà bá túbá lónìí àwọn èèyàn sì ń bẹ̀tọ́ pé wọ́n ní túbá kódà tó tó pé jàbàtà gan kéfèrí wàláhì mo fọ́lọ́wà búra tó ó ti tírẹ̀nà àwọn ọmọ gan ó ti tírẹ̀nà àwọn ẹ̀hànà káàkiri gan ilé tí ń bẹ lẹ́kùn náà kọ́ ìní tó ń sọ̀sọ̀kúsọ àwọn ti ṣakí tó yíba nísìnyí wọ́n bẹ ní ìgbòho wọ́n bẹ tó yẹ pé wọ́n ti sọnù lọ bẹ́ẹ̀ so tó bá ó ṣe ṣe tó yẹ pé tóun bá kúò kò ní rí wọn kó kúò tán nítorí pé Abul Hasan al-Ash'ari tó yẹ pé òun gangan lọ dákídà Ash'ari lẹ̀ ìgbà tó padà kúò níbi àkídà ètò túbá àwọn tí wọ́n ń tẹ̀rin ojú ọ̀nà rẹ̀ yà wọ́n kúò mẹ́ o ó ń lọ gá wọn tó dá ojú ọ̀nà ilẹ̀ o wàláhí wọn sì kúò wọ́n ló ti yá wòrè wọ́n lọ mọ nǹkan tó ń dààmú ẹ̀ so ibi tó fi jẹ́ sí pé ìmọ̀ dá nǹkan lẹ̀ in tó fi lágbára nìyẹn so kò dẹ̀ sí ìrìn tọ́kùnrin yàbàtá ìrìn wá káàkiri wallahi ń wá champion ni ẹjọ́ ọ̀nà sáwọn yìí torí pé kọ́ìdà kan bẹ khalif tu'raf yapa tí mo wá òyìn bá ń ṣe kálẹ̀ bá mọ́ sẹ́ni ní bí sábọ́lá yìí ṣe wà ń sìn tí èèyàn bá fẹ́ jẹ́ kí kódà kí CNN mọ irú èèyàn Eh, eh, lẹ́sẹ̀ eh, tí ó tọ́tọ́ sẹ́yọ́ bá dúkò lẹ̀ CNN ló débí CNN ọ̀rọ̀ yóò dé gbogbo tẹlifísà àgbáyé ní ògbé gbogbo tẹlifísà sáti yapa sí táwọn èèyàn bá ń ṣe ẹjọ́ ọ̀nàsán yapa sí táwọn èèyàn bá ń ṣe kíákíá àwọn èèyàn mọ̀ ọlọ́gbàjúmọ̀ ẹjọ́ ọ̀nàsán nǹkan tó ń ṣe nìyẹn tó fi jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí mọ́ mú tuntun wá kọ́ lè bá mọ́ pariwo ẹ̀ káàkiri kó lè bá mọ́ ṣe kíní kí lọ fẹ́ gbàmbi gbogbo yẹn ṣé bá ní sí so ọlọ́run bá lè kí ló sànú ẹ ọlọ́ba alikẹ́ fọ́nà wọn aqulu ma tasma'un astaghfirullah li wa lakum wa lisa'iri muslimina min kulli dhanbi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh Thank you.